اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير الرجاء وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات ونفسنا ونفي موازينا وأكرم صلاتنا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونسألك دركات الأولى من الجنة اللهم إنا نجعلك صوافع الخير وخواتمه وجوامعه وأوله وآخره وظاهره وباطنه درجات لغلام الجنة اللهم إنا نسألك أن ترفع هجرنا وتضع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك الدرجات العلى في اللهم إنا نجعلك أسرارك في قلوبنا وفي أسماعنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي قلوبنا وفي أهلنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي أسناتنا ونجعلك درجات العلا من الجنة اللهم جنبنا رُكَعَاتِ الأعناق والأهوال والأعمال والأهوال اللهم قنعنا بما رزقتنا وبارك لنا به وقد فعلينا كل طائفة لنا بغير kíra ọ̀làíkà làwọn mùrájìrì hùmù rí ń dàrọ̀ nínú ìnà ńlá. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم náà adúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Àyà rábì àwọn wálé Mùhánù Mùhájì àjọ wa máa lè borí ìlànà lè wà sálí náà. Ìyára tó lè kálà dé amámúta bí àlà ọ̀dá àlà ọ̀dá máa. Àlá kọ́bùnà ó ayú. Wàlá ayú wájà ó wàlá àbẹ̀tẹ̀ ó ayú ìyàtọ̀ ọ̀dá ayá. Ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Àánú rẹ̀ ló tún kó wá jọ. Bí màá ṣe wakọ̀ ọ́ ó padà lẹ́yìn wa gbólóhùn wa náà ni pé Masha Allah láàkù wájà ilá bìlá Masha Allah láàkù wájà. إلا بالله إلا ما شاء الله ما شاء الله لا قوة لا قوة إلا بالله إلا بالله الله wọ́n dá wa dára wa ọ́. lẹ́yìn tí a fọpẹ́ fọ́nà tá a sì tọrọ àlékún kí a sì bẹ̀ fún ẹni mímọ́ ìjíṣẹ́ ńlá nẹ́bí Muhammad. sọlọ́ọ́ àwọn èèyàn sọ̀rọ̀ àtúwá fi àsìkò ìṣàdúrà fún àwọn àlùfáà àwọn àgbà tí wọ́n ní orípa àlùbáríkà dákan ọlọ́run àwọn náà ní pọ̀lí láti ṣe abdulbá tí muhammad bá ní ṣàlékún dáadáa kan lálùkẹ́ àmọ́ bá ní foríjì wọn o. akíngbogbo wa o a kú oríire o oríire lélẹ́yìí o. ọlọ́run náà lẹ́nu tí òun bá jẹ́ kọ́ máa gbọ́rọ̀ olóríire oríire náà lọ́run jẹ́ ọkà lẹ́fún wa kó tó di pé ààbọ̀ sínú ọkùnrin sílà tí a gbà ọ̀rọ̀ pàtàkì ní ẹni pàtàkì ló sọ ọ́. òun náà ni ìjíṣẹ́ ńlá ìnáwó Muhammad ọlọ́gbàwọ̀ ìwọ̀ jẹ́ ká gbọ́ ohun tí ó sọ. àlùwọ̀tọ́ ya alùkọ́m. àsọtẹ́lẹ̀ márùn-ún náà ni ànábì fẹ́ bá wa sọ ọlọ́gbàwọ̀ ìwọ̀ àsọtẹ́lẹ̀ márùn náà sì jẹ́ kọ́kọ́rọ́ oríire fún wa ọlọ́run jẹ́ ṣe aláǹfààní. àní àbí Hurayrata radiyallahu anhu. ẹni tó gba ọ̀rọ̀ náà wá ní Abu Hurayra lọ́n bá ní yọ̀ǹsì. أن رسول الله صلى الله عليه وسلم قال wọ́n ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run tí ìké àtọ́là máa bá ọ sọ báyìí pé من يأخذ عني هذه الكلمة bàbá mi ní ìfẹ́ sọ̀rọ̀ yìí ó gbé sí ìbéèrè torí pé olùkọ́ àgbáyé lọ́lọ́run ṣe ànábì Muhammad ah, olùkọ́ ni gbogbo ọ̀nà ọwọ́ ohun tó wọ́n kọ́ sọ ó ní wọ́n yá ọ̀sà ní àṣìlè kẹ́lìmá ọlọ́run bá sọ̀rọ̀ márùn-ún ó ní ta ni yóò tẹ̀sí gbọ́ tí yóò gbà á. bàyá àmàlùbí nìyà. tó bá gbọ́ tán tí ó fi ṣiṣẹ́ ṣe. àwọn yóò á lè mú màyá àmàlùbí nìyà. tó ẹ̀mí gbọ́dọ̀ ní ṣiṣẹ́ ṣe kó fi kọ́ ẹlòmíì tí ó lò ó. ẹ wọ ọ̀rọ̀ mo ṣe gúnlẹ̀ tó ẹ ká tọrọ ìkẹ́ àtìgẹ̀ fáìlẹ́lì kẹ́ wá sọ pé sọ níwà lé ìwà rẹ̀bà o àti wà bá rí bá rí ẹ ẹ ẹ wọ́n kọ́ pe àkíyèsí pé ta ló fẹ́ gbọ́rọ̀ yìí o tí ó lò ó tàbí kọ́ gbọ́ kó fi kọ́ ẹlòmíì tí ó lò sọ̀rọ̀ pé nínú ọ̀rọ̀ àwọn bàbá wa ńlẹ̀ bá. àwọn náà ní ọ̀rọ̀ ìtají hmm. tí wọ́n fẹ́ sọ̀rọ̀ pàtàkì wọ́n lè kọ́ ọ́ bí ọmọ pé etí ẹ̀ mélòó. wọ́n ti mọ̀ pé méjì ní o wọ́n tún wá pé kí ló fi máa ń lọ káà pé ọ̀rọ̀ ni ẹlòmíì wà ní tajé o tajú rẹ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ṣọ́ọ̀ṣù lọ o òjíṣẹ́ ọlọ́run àlẹ́ mọ̀ mọ̀ ọwọ́ ọ̀fẹ́ kọ́rọ̀ yẹn kọ́ bọ́ sáfẹ́gùn kọ́ kọ́ làbú rẹ́rà.

ẹ bá ní fún bàbá wa olóyè yìí olóyè àpàtẹ bàbá dáadáa bàbá dáadáa ẹ fọ́n láyè o ọ̀yìn ó sì kú láti kọ́ni ní kọ́nìlà báwọn ti jọ péjọ báwọn ti jọ péjọ lẹ́sìn náà rè adúgbẹ́tọ́ náà fún un ní àpàdé lọ́dọ̀ náà ó ń ṣe láti mọ̀ fún

àwọn táwọn ẹ̀mí kà fún oṣù aláǹfààní nígbà náà wọ́n sì gúnlẹ̀ bí ọjà ọlọ́run jẹ́ àwọn náà ká ṣoríire pẹ̀lú ẹ̀ o. sílẹ̀ àkọ́kọ́. Fàkọ́ọ́lá ìtàkìlì máa há ìmà káfọ̀yà àbàdà náà. Ọlọ́run bá ní pé báyà gbogbo nǹkan lọ ń ṣe léèwọ̀. Gbogbo màálù pátá, wọ́n fojú kéré rẹ̀ o. oúnjẹ wa lè ogun tọ́lọ ń ṣe léèwọ̀. ọ̀hún àbàdà náà. ìgbà náà lọ wà jẹ́ olùsìn ọlọ́run tòótọ́. a má kéré gbogbo màálù náà àwọn amọ̀ṣẹ́ ọlọ́run báyìí lórí gbogbo búrẹ́ ara wa èdè ní àmọ́ ṣe èdè ní àmọ́ fetí gbogbo gbogbo ẹni ká bẹ̀rù ká ṣe tó ní àṣẹ èyí tó ní àmọ̀ṣe ká fi ilẹ̀ ó nígbà náà láàtò jẹ́ olùṣe ọlọ́run tòótọ́ ọlọ́run ṣe abẹ́ o ó ṣe á ní olùṣe ọlọ́run o. bí náà pátámọ̀ lọ́hùn-ún lákàtàkùn ní abẹ́rẹ́ ìjọba. ẹ láti ẹjọ́ ká o. ìgbésí ayé òkùnkùn fún wa ọlọ́run ní jẹ́ kí ìgbésí ayé wọ́n dàbí ọlọ́wà tá a dára wa o ọlọ́run ló dá wa o olóṣèlú òjíṣẹ́ sí wa tó bá a lè rí rè ó wá ní ẹlẹ́ẹ̀kejì ni pé sí ìpín tọ́lọ́ ń gbá sí fún ọ. abẹ́rẹ́ náà. bá lè ṣe bẹ́ẹ̀ yẹni rọrùn jù nínú gbogbo ẹ̀dá. ìgbìndọ́nà ń bá pín fún kálukú ò lè dá nǹkan kan fẹ́ ìgbìndọ́nà bá fẹ́ o ìgbìndọ́nà bá pín fọ yọnu sí o wọn náà wọ ìka rẹ náà ọ̀dọ́gba o ọlọ́run ti sẹ́nu o. wàá sì ní ilà ìjáàrí. ọlọ́run ẹ̀kẹta wàá máa ṣe dáadáa sí àwọn aládùúgbò rẹ̀. sákùn mòmínà. ìgbà náà ló tó jẹ́ olùgbọ́ náà gbọ́ tòótọ́ aládùúgbò aládùúgbò wọ́n sì lọ bẹ̀rẹ̀ ní wọ́n ti wọ́n ti ẹmu díẹ̀ díẹ̀ ẹmu díẹ̀ wọ́n ti wọ́n ní aládùúgbò òun náà ni ogójì ilé níwájú a tún ka wa a tún ka ogójì ilé lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún a tún ka ogójì ilé lẹ́gbẹ̀ẹ́ òsì àwọn aládùúgbò wa nù a sì dáadáa sí wọn. wá a ti balẹ̀ náà sì máa ń tò ní kòlè náà fìkà. ó ní lẹ́yìn náà ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀kẹrin máa nífẹ̀ẹ́ sí kọjá ti èèyàn bíi tiẹ̀ ohun tí wọ́n gan-an dá nífẹ̀ẹ́ sí kọjá tara rẹ̀. sàfún mùsùlùmá. sànà ló tó jẹ́ mùsùlùmí òdodo. wàlá tó ṣeré dọ́kítà. ọlọ́lẹ́ẹ̀ka nù wọ́n jẹ́ kẹ́rin ìrìn ọ̀pọ̀ jù ẹ̀rín yẹn ni pé yọ ayọ̀ níwọ̀nba. ó ní pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín. a ma pa ìmọ̀lẹ̀ ọkàn àwọn nǹkan márààrún yìí ẹ méjì àgbọ̀ lágbọ̀dá àlẹ́ o àkọ́kọ́ kábẹ̀rù gbogbo ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ pátá pátá naa náà láti òjì olùsìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì káyọ́nú sípò tọ́lọ̀ ń bá fi fún ẹni tí wọn náà jù lọ ṣé òótọ́ o ní owó nípa nǹkan ayé ṣùgbọ́n ní tí ó tẹ̀síwájú nípa àṣẹ ìjọsìn fọlọ́run ju ọ lọ ọkọ sí rẹ̀ kó o sì wẹ́n tí òótọ́ kó o lè dúpẹ́ ẹlẹ́ẹ̀kẹta a sì dáadáa sí aládùúgbò wa aládùúgbò ṣe pàtàkì ṣe pàtàkì ó ẹlòmíì gbogbo ìgbà lọ́nà ó ń ṣe oúnjẹ alẹ́ ó ń ṣe sùúrù rántí aládùúgbò rẹ o yóò fi jèrè o sì nífẹ̀ẹ́ sí fọ́mọ ìyá rẹ nínú Islam lọ fẹ́ fúnra rẹ pẹ̀lú àlàáfíà jẹ́ mùsùlùmí tó o bá ti rí ẹnìkan lọ́jọ́ mùsùlùmí wọ́n ní inú tó wáyé kó jù ọ lọ ilé sípò bàbá rẹ tó wáyé kó jù lọ.

ẹlẹ́ẹ̀karùn-ún a máa jẹ́ kí ayọ̀ pọ̀rọ́ a máa jẹ́ ọ̀pọ̀ jù ọlọ́run ọ̀fẹ́ o ọpẹ́ ní ká máa dùn ọlọ́run jù sí a bọ̀ sínú ونعتقد القرآن تنزيل ربنا بجاهل نبينا محمدا قرآن تنزيل ربنا بجاهل نبينا محمدا أعوذ بالله لا إله يا أيها الذين آمنوا

القرآن والسنة هو أمام الدين لو القرآن والعمل خير هم من كان المراد واتقوا الله

يعلمون فإنني لا دار لا من موتنا يا لا تعلمون ṣe

gbọ́dọ̀ ṣe kọ́fọ́ sọ̀yà nípa àmà náà ló ní ma o. a ní ìlè mo níra àmà lè. yálà jàlá ló pàṣíwá òfin yàrá sí àbámúbámú pàṣíwá òfin yàrá sí àbámúbámú. ń bá àkùrá lọ. ọlọ́wọ́ ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé wàyí na mínírààlì ní kìtàbù ọlọ́run ní bẹ nínú àwọn bàtìbà ajíta rí o mínírààlì ní kìtàbù làmọ́ yóò mínú bí ìlà ìyàwó ọlọ́run mọ́ wọn akọ́ńtà sírù abúlé ìlà ìlú sàlámì gẹ́gẹ́ bí ọmọ sàlámì anàjàásí àtọ́ba anàjàásí wọ́n gbàgbọ́ àkìtàbísì ni wọ́n ẹ̀ẹ́dí ẹ̀dọ́ba kò fojú kan ànábì wa Muhammad lọ́gbàwọ̀ lóòrùn tó fi gbà fọ́nà níbi ọba nípasẹ̀ àwọn tí wọ́n lọ ṣe ìjírá sí ìlú rẹ̀ ibẹ̀ ló ti gbà ọkàn sí wọn ẹni kan wá ròyìn ànábì fún nínú tó béèrè nípa ìròyìn ànábì ni pé ó béèrè pé nínú ìran àwọn ọlọ́run ti gbé dìde pé nínú àwọn ni àwọn ọlọ́lá wọn lóhùn ní kì o ó tún béèrè pé àwọn tí ń tẹ̀lé lẹ́yìn irú àwọn èèyàn wo láwọn tálíkà ni o àwọn tọ́lọ́ ń bá fẹ́ lò a máa fọ́n yìí. ó ní ṣé wọ́n dé wọ́n ní àjẹ́ ó ní wọ́n ni o. gbogbo ọ̀rọ̀ tó wá béèrè o lọ́wọ́ wá rẹ̀. ó ní tó nǹkan béèrè mi pé sínú àwọn èèyàn àwọn èèyàn wo lọ́lọ́ ti gbé ẹni nínú ọmọ ọmọ ìbílẹ̀ gan-an ni onímọ̀lá òun ti ṣe ọmọ òǹdí ni sọlọ́lá bí oníbálíkà ọlọ́run onímọ̀lá òun ti ṣe àwọn fẹ́ gbé ránṣẹ́. ó ní ṣé àwọn èèyàn ń lékún ó ní ń lékún wọn àwọn àwọn Onye ọláwọn tálíkà ní ìmọ̀nà olóòótọ́ ni ọláwọn tálíkà ní ọmọ pọ̀ lọ́dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn olówó àwọn ọlọ́lá wọ́n ń ẹ̀yìn ṣé bẹ́ẹ̀ mọ̀ sí ọ̀sìn ilẹ̀ sọ́fà méjì náà ń lọ ẹ̀pọ̀ ọ̀fẹ́ káwọn ọ̀tẹ̀ lé ó lé àwọn. àwọn aláṣọ kan àwọn tí wọ́n lẹ́yìn àwọn ò ní bá wọn rú wọn jókòó àbẹ́mi náà wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ á ọlọ́run bá wọn jí bíbí ìlú wọ́n lé wọn o aláàbá tó lóde làdínà tàbí òun ní ọ̀rọ̀ gbà ohun àwọn tó ń sọ bá wọn tí wọ́n lọ àwọn tó rẹ pé ìṣirò ṣẹ́ wọn kọ̀ọ̀kan o ọlọ́run ní bá mi níta. ọlọ́run ní ìsáàbì ń ní ṣe. ìṣirò ṣẹ́ ti ẹ̀ náà kàn. ọlọ́run mi ní ìsáàbì kà ní ṣe. tó o bá fi lé wọn. pàtàkì ròdà ó ń pátákó náà nínú bọ̀ wá nílé. ọjà alágbèsò ọba àmì ìyá ọgbà ọṣẹ ìsìláàmù kan po òsìfójú kan àlẹ́bí kódà gbogbo àwọn èèyàn rẹ̀ ló tún mú ṣe islam yọ tí ò sí láyé torí rẹ̀ láyà ìgan ti dé o wípé wà nínú mílíọ̀nù kìtàlù ó jẹ́ kan nínú àwọn tí ó torí ẹ̀ sọ̀kalẹ̀ àti àbúlé ọmọ sàlámì àtàwọn ìjọ ẹ̀ bá nàìjíríà sí yọ tí ọba nàìjíríà sí ò láyé. jìbìrì èlù torí ẹ̀ sọ̀kalẹ̀ wá ọ ń sọ fún ànábì Muhammad bẹ́ẹ̀ ni ó ní ọba àmọ̀jà sí ni mẹ́líkù abáṣà ó ní ọba abáṣà abisinia orúkọ rẹ̀ gan ni usain matu usain matu wọ́n ní wàá mọ̀ ànáhùn láì. ó ní ìtumọ̀ ó sì mọ́tò ní ẹ̀bùn ọlọ́run bàbá náà ń jẹ́ ó ló kọ ṣùgbọ́n ìran wọn ní ìlú wọn nàìjíríà sì ni ọba tí ọgbẹ́ tó bá gorí ọlá ìyá tí ní ọmọ jẹ. ẹ mọ̀ pé bàbá olúwo ní ìsìn Màdínà tuná ìwó wà láàbí náà ìgbà àtàjà àti ìdílé dáhùn ní ìlú. Bàbá náà, ọlọ́run, àwọn bá ní pẹ̀lú wọn o. Wọ́n ń gbìyànjú o, agbára wọn sì mọ́ o. Ẹ́ẹ̀rí pé wọ́n ló kọ́ sí wọn. Ìmọ̀ba wa sáfẹ́ ní olúwo náà láàrú. Ẹni bá ń jẹ ní Ọ̀yọ́, ló kọ́ tẹ̀. ọba ànàjà sí orúkọ rẹ̀ gan ní sùmátì ìtumọ̀ rẹ̀ jẹ́ ẹ̀bùn ọlọ́run níjọ́ tí ò sí láyé bí abisinia ṣe jìnnà sí ìlú madina ìdílérò ọlọ́run ní òtúrí ẹ̀ wá ó wá sọ̀kalẹ̀ wá sọ fún ànábì wa muhammad ní báyìí ó ni ó sì mọ́tò ọba nàìjíríà ti kó láyé o àwọn àjọ rẹ̀ sì fẹ́ wọ́n ti ń gbé lọ báyìí o wọ́n ń gbé lọ síbi tí wọ́n ti kírun sí la o. kí n ṣe ìrìn tó súnmọ́ lẹ́yìn bá kí sáwọn sàbí ní ẹ̀yà ọjáde ẹ̀jẹ̀ akínú sọ́ba nàìjíríà sí la o. òun sì ń wò bó ṣe jìnà tó àwọn sàbí àwọn òye wọ́n ti gbà pé wọ́n jọ kírun sí láàyè ibẹ̀ ni wọ́n ti mú sọ̀láàtù gáàyè wá. Pẹ̀lú àlẹ́ ìwà ìfà ọ̀hún àti ìwà àgbà. Ọ̀gbìn lálẹ́ jáde.

محمد يجمعنا في يوم قبل الكبير That's done. All right, we got you.

Ìmáàlì láàmàkẹ́ dáná ده Hmm.

àwọn èèyàn bá darí níbi ìgbèrísà yẹn wọ́n ní ọwọ́ ìdílé ní padà sí òkú lára nínú sàlẹ̀ lọ́wọ́ àwọn ọjọ́ ìbẹ̀rẹ̀ àwọn èèyàn yẹn láwọn ọmọ ìyẹn ní ìlú lọ́jọ́ ìlànà lè lọ́ àwọn ọmọ pé dábàá ló ń ta àwọn sọ́dà fún wa. Sallallahu alaihi wa sallam. Yes, no, no. Thank you.

lọ́nà lè ṣẹlẹ̀. Thank you.

nítorí owó ayé bìháríyá sì tún ló ń ha wọ́n ń fi gbogbo àwọn àròyìn oúnjẹ ọlọ́run ọ̀sọ́lá wọ́n ń fi pamọ́ lẹ́yìn tí ń bẹnu síra wọn haúpá aláàrí aláàrí ìyá sákì wọ́n sàn pé kí ìdí ọ̀gá ọmọ bọ̀ mọ́ àwọn lọ́wọ́ wọ́n mọ̀ pé ni wọ́n ti ń pa wọn láyà ní pé à ń bá gbà ní ìsinyìí. àwọn kòmíṣọ́ nípa fáwọn náà àmúdì lókù tí wọ́n máa ń jẹ ọ̀gá ọlọ́run wá dá wọn sá wí ọjà wọn sàlọ ọjà wọn sàlẹ̀ sà nígbà wọn sá wí yóò ò ṣe bí wọn o nínú ìrìn àwùjọ ọlọ́run wá ní láyíkà iye jẹ́ àwọn tí wọ́n dúró sọ̀yì tí wọ́n gba àlùkò rárùn gbọ́ àti ń tá a sọ kalẹ̀ fún wa gbogbo ìròyìn ànábì wa Muhammad sọlá wọn gbàgbọ́ wọn ò yí padà ọlọ́nílà ọmọ wájú òun ò ní bí yírú ẹ̀sán wọn ṣàwáàbù àmàlì káàdà fẹ́ wọn ọgbẹ́ lọ́dọ̀ olúwa wọn ní ó tọ́ ọ̀nà fún mọ́ra sẹ́yìn àmọ́ fi kọ̀sásì.

àwọn tí wọ́n gbẹ náà gbẹ nù. wọ́n gba alukoran tíra tí wọ́n gbàgbọ́ alukoran ló tó dé wọ́n gbàgbọ́. Ọlọ́wọ́ ní Láìka yóò. Láìka yóò táwọn ní àjọrọ̀ òun máa láì lè máa sọ̀rọ̀ òun. Ọlọ́run èké ń ṣe bàtẹ́lẹ̀ láàdá rẹ̀ ọlọ́run lákòókò. ọmọ ẹlẹ́yìn ànábì padà jẹ́ rẹ̀ ọlọ́run ìbò sí wọ́n ní owó ọ̀yà àwọn ẹ̀mejì lásán o ìná sọ́bà ooo ìgbà tí wọ́n láti múra. Wọ̀nyáde ọ̀run ó Ọlọ́run àwọn wọn wọn, Ṣé ọlọ́wọ́ afẹ́ parí àyà náà ní háì? Ọlọ́wọ́ ní iná iná ńlá àṣàrí ọ̀rẹ́ ńlá àṣàrí ọ̀rẹ́ ńlá. Ọlọ́run yára níṣirò nǹkan kan ọ̀dàrúgbọ́ lójú o. Ẹni kọ̀ǹpútà ni ẹ̀tún lè tọ́ yára jùlọ ní kò tó tọ́ lọ́wọ́ gbogbo ẹ̀rọ lọ́run ó àwọn àwọn náà ṣòro wọ́n ní sábùlì hálíkà tí kọ́dírì nàárì ní àwọn ẹ̀dá wà tó parí wa yóò ní ohun tó máa ní òbí wọn ìlàjì ọjọ́ aago láàárọ̀ báyìí á a léde rẹ̀ iṣẹ́ ọ̀nà lọ àkójọ àṣìrògbẹ̀ àṣìrògbẹ̀ ó gbàwé fẹ́ hmm. ó wà padà sáàyè pàrí kò fi lè ní àṣìṣe ní tá dé sínú. òpin ilé wa nù ilé tí ń bẹ lọ́rùn òpin mẹ́ta o méjì ni o iṣẹ́ tá a sì ṣe fún ẹni tí ó dé ibìkan náà ó yàtọ̀ síra wọn iṣẹ́ tàlùjẹ́ náà làwọn ń ṣe àwọn kan péjọ ní ìsìn ó jẹ́ pé ibi tí ọ̀dà ni ọlọ́run náà wọ́n parí gbogbo ẹ̀ bàtà ìṣirò tó kálukó jókòó láàyè lájẹun náà jẹ́mọ́ wa àti ìdèlè alọ́wọ́ àyálé gbé ni o ilé wa gan-an tá a fẹ́kọ́ lọ́wọ́ ó fi ṣe òpin fún wa ìlàjẹ̀ náà iṣẹ́ rẹ̀ ni ẹgbẹ́ a máa ṣe o láti ṣe yóò ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ni olùwà ní yá àlàjì náà àmọ́ àti ẹ̀yin onígbàgbọ́ òdodo ìfìbìrú ohun tó àti lè gbé sí ayé lọ́lọ́fẹ́ kọ́ wa yóò láti lè gbé sí ayé gẹ́gẹ́ lọ́nfẹ́ fi dá wa sọ̀rọ̀ ìfìbìrú ẹsẹ̀ sùúrù ọ̀nà mẹ́ta ní síbìrú tàkọ́kọ́ ìpín sí. ọ̀rọ̀ ni pé sùúrù láàṣẹ káàkì sí lọ káàkì sí ọlọ́run àwẹ̀ tá à ń gbà ní ìsìn sùúrù ni irun tá à ń kí sùúrù láàṣẹ náà bá ṣe sùúrù kò ní ṣe kí lásìkò bákan náà sùúrù láàṣẹ káàkì jìnnà sí tọ́lọ́run ọ̀fẹ́. bákan náà sùúrù láàṣẹ ó lọ ń bá mú nǹkan kan wá wọ́n bá jẹ́ bí àdánwò díẹ̀ ọlọ́run má dán wa wò àpàdánwò. mọ́wúlù sallallahu alaihi wa sallam. òṣìṣẹ́ ọlọ́run kíkẹ́ àtàlà máa ń bá ọwọ́ ọ bụrụ ó fẹ́ bá mi pín sùúrù yẹn. ala lè ṣe àtẹ̀mọ́ra. lórí àwọn tọ́lá ń ṣe lọ́rùn ọ̀yàn tó fi mú àwọn ọ̀ràn ọ̀yàn yẹn tó fi mú ṣẹ. Kọ́lá orúkọ tàlá kò ní àti ń dárajà. Ọgọ́rùn-ún mẹ́ta kò lọ lọ́wọ́ fún. Ó ṣe sùúrù náà dé àgbòdà sínú. Ó ṣe sùúrù dàsìkò náà. Hmm. Dáadáa nù. Ó òkú bátibàti ọgọ́rùn-ún mẹ́fà ipò ọlọ́run ó gbèrú ẹni yẹn ẹni bẹ́ẹ̀ ipò ní ọgá ọgá ọ pé àlàfo ipò kọ̀ọ̀kan ó fẹ́ẹ̀ tó máa sàmọ́ sónà àtìlẹ̀ ah náà dákùn ẹgbẹ́ àṣìṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ fún aṣọ sùúrù kan nù. wọ́n máa ń sọ̀bárọ̀ àmà àárín ìláyè. àwọn ẹ̀ṣìbìrì pàkọ́kọ́ nù. ẹni tó bá wá lè ṣe àtẹ̀mọ́ra gbogbo tó lọ ń ṣe léèwọ̀ ó gbójú ọjà. ọgọ́rùn-ún mẹ́fà ipò lọ́nà gbà sí ojúkùn mẹ́rin ìwọ àti obìnrin olóyìn nígbà ń sọ̀rọ̀ tọ́tẹ́rù ọlọ́ńbọ̀ tó kò lọ́dọ̀ ẹ̀ sùúrù ló ṣe o. owó owó Takbir! Takbir! ومن صبر على المصيبة آمين آمين فله مثل يأتي غيره Amém.

tàbí wá sọ̀sáké rí bá àwà lámúta ní àánú ìbùkáì ya Rasulullah ebi wọn náà lẹ̀ náà lẹ̀ ń tẹ́ ánà sọ̀tún à ó ní ni ó ní ilé yìí ìgbà ó láàánú ni ó ní mẹ́lì kọ́líbà yá sán. ọ̀nà àánú sáájú kúlà yìí lámọ́ ní rọ́bà ni àkàrẹ́ lóun tó ń bá ní jẹ nì tó mi ń dà ṣùgbọ́n àmì sọ nǹkan yóò bí ọlọ́run nu ẹ̀dá nǹkan kan ò ní ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run èyí tí ó ba ìgbàgbọ́ wa jẹ́ ọlọ́run ò ní jẹ́ ara máa nà o sì sọ ẹlòmí ó ti ṣiṣọ́ tó bóńtì bóńtì wá ń ṣe lọ́run tó ìyá ọwọ́ ayẹ tó wẹ̀lú ìrò tó ṣẹlẹ̀ sí i àbí lọ́sùn lóru kò kárí tóun lọ́wọ́ tí yẹ kélé ọ̀tọ́ ta lọ ń bá sọ ọba tó ju gbogbo wa lọ. sọ́jẹ́ ọ̀sọ́ pé náà la lónìí láìwá ìlú ìlú ọlọ́kùnrin bẹ nínú àwọn ẹni ọlọ́run ara ọmọ rẹ̀ ọ̀yọ́ ó wá ń gbé àwẹ̀ àwẹ̀ yẹn ó fi ronú pé kọ́lọ́run fún lálàáfíà lọ́mọ bá dákẹ́ wọn ò tí ì gbé ọmọ sí nínú tọ́jú oúnjẹ fẹ́ jẹun fẹ́ jẹun náà àwẹ̀ ti ó ní mo òun náà ti gba àpé lóde lóde yìí lọ́wọ́ jẹ náà pọ̀ dáàbò ní ọjọ́ yóò kó oúnjẹ ẹlẹ́ yìí oúnjẹ ń yẹ ọ gbà dáadáa ní àmọ̀ràn tó wà fún ẹnu ìlọ́lọ́run fẹ́ lò kí lọ́ọ́ fẹ́ mi wí ọlọ́run mi ò ti ṣọ̀ṣọ́ fún ṣọṣọ́ láwọn lọ́wọ́ máa mú adó ìtọ́ wá dáa ní ọ̀mọ̀ tó ti wà. torí sùúrù mẹ́ta lọ́lọ́run fẹ́ sọ ní hàyìn ṣùgbọ́n tákọ̀ọ́kọ́ la kọ́ sí mẹ́ta hàn. sùúrù tá a ṣe tá a ti mú ọ̀rọ̀ yan ọlọ́run wá ọgọ́rùn-ún mẹ́ta kù nílẹ̀ fún sùúrù tá a ṣe tá a ti jìnnà sí àràámọ̀. lọ́lọ́ ń ṣe léèwọ̀ ẹrù ọlọ́ǹbọ̀ ọgọ́rùn-ún mẹ́fà kù ọlọ́wọ́ fọ́ sùúrù tó wá ṣe nípa nǹkan kan tó lọ mú wá tó kù díẹ̀ káàsù káàsù ọgọ́rùn nù ẹ̀yin náà tàṣírù wọ́n ní kí a àlàdí náà ẹni tó ẹgbẹ́ ọlọ́run gbọ́ lódodo ìṣúdì wú ọ̀làtọ̀ hápì sùúrù lórí ẹ̀sìn sùúrù lẹ́ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fi sùn lọ ó lọ ń ṣe wọ́n ní mà sọ ọ́ ibì ọlọ́run bá tún ní nǹkan fẹ́lẹ̀ tẹ́ ẹ fẹsẹ̀ kọ́ sùúrù ó ní àti ẹ̀ṣẹ̀ sùúrù láṣọ sùúrù áà láwọn kó ṣe alẹ́ ní ọlọ́run. Hmm. Ibrahim ọmọ àdìámọ̀ ọlọ́run bá ní kẹwà níyẹ̀ ọlọ́run nínú ọ̀nà. Ṣé lọ bí ìyàwó kì í bá wọn lọ? Àwọn kan bá ní ẹwà àfáà wa ẹwà ẹwà bá ó sì ṣàdéhùn níbi ẹ wá jókòó sí làwọn kan bá ń tàkùrọ̀sọ ní ẹ ń béèrè pé lámọrí ń kọ ẹnìkan ní àwọn eléwọ̀n alára ńlá mọ̀ ní o àwọn lè gbéra o ọ̀run bá dìde onírú ẹ̀sẹ̀ wo nìkan yìí òun kọ́ sọ̀rọ̀ àwọn ẹjọ́ mẹ́ta lọ́gbà nítorí ní tó fi sí gbọ́ nínú ti dáná. àwọn àkọ́ àrùn sọ pé wàṣà mu akáṣu. a ń sì máa ilé padà pàtàkùn ní lè ta ní alẹ́ lòdì ìdílé pàtàkùn ní lè ta ní alẹ́ lòdì ìdílé ọlọ́run jẹ́ ọlọ́run àdúnú a máa sọ etí wa o ní wàá tún sọ ní ọ̀dà yá àdìde báwo bá ti lágbára àti dá wọn lẹ́kùn. àìnà táyì ìdàgbèsè máa ilé àdá ṣẹ̀rí kó lè kọ ìrèké pàtàkì ṣẹ̀rí kó lè kọ ìrèké pàtàkì. ọyọ àtàgé o báwo ṣe máa sọ. Aha wa bẹ́ẹ̀ náà la máa sọ etí wa ká fi gbọ́gbọ́ kúgbọ́ gbogbo eléyìí òun ni tàkọ́kọ́ yẹn ọlọ́run fẹ́ sọ sọ́bùrù kejì olùwàníwà teji ní alikùkára ọ̀láyà kún àsọ́jà sọ́bùrà ni wàsọ́ọ̀bì yìí yóò ẹ ṣe yìí láti lè ní káwọn ọ̀tá o ẹ má jẹ́ kí sùúrù tí wọ́n ojú ti ń lọ hmm. àwọn náà ń fẹ́ sùúrù ni àwọn bàbá mi kan ní sọ̀rọ̀ kan pé àwọn bàbá mi alága náà ni ọmọ amúṣàgbọ́n ń yọ̀ kan wọ́n ní àwọn èèyàn méjì wọ́n ń bára wọn jiyàn pé onísùúrù jọ lọ èkejì náà ní sùúrù rẹ̀ òtótó onílẹ̀ ẹgbẹ́ àyánu. ní ya bá yanu ẹnìkí ya yanu ó ní kẹ́nìkejì ó kí ọ ọmọ ń dín ní àkókò sẹ́nu wọ́n bọ̀ náà yanu ó ní náà ó kí ọmọ wa ń pàkádé mọ́ ọrùn eyín lẹ́yìn bẹ́ẹ̀ yéé. Olóòjì ọ̀lọ́. Olóòjì ọ̀lọ́ ní ìsìn. Ó ti fẹ́ dùn ọ̀hún ní ìgbọ̀n náà. Ilé ìdúró tún ní ìdúró náà. Ọlọ́run ti sọ pé ọ̀ṣáàdì ẹ́ látàmọ́ra yìí rẹ̀ ló ti fara mọ́. ọlọ́run wà sí nígbàlẹ̀ àyàmù ìdáwòtò àbáyínà náàsì. gbogbo yíyọ sídà bá àwọn náà àwọn náà wọn látẹnura nù. nínú ó wá pọ̀ ẹlẹ́ẹ̀kẹta wà lọ́ọ̀dù hajj. ní àwọn ọ̀tá. ní uh, àwọn alùmọ̀rá dúkìá o ọ̀làwọn ọ̀tá ní ohun òjò lẹ̀kọ́ tó ń kọ́ wa lójú ogun ojú ogun àwọn kan bá ń kírun àwọn kan yà máa wọ́n máa sọ àwọn ọ̀n bọ̀. ní wa nìkú ọlọ́run ó. gbogbo òṣèṣì yín à ń sọ̀rọ̀ ni ò ń ṣiṣẹ́ ni tí ó níbẹ̀rù ọlọ́run lò tààlà kó dúdú rẹ̀ fẹ́ẹ̀lì bá a gbèrè àfúnṣú mìíràn gbèrè pẹ̀lú náà ń bí ó náà bá a láńbí náà àwọn mi kọrin أصبوا ميقتاهم يراجع وكل خير به يقول فاصبر وهي طالت الليالي فربما أمكن لهارون وربما نلى بالكبار إلى أيات لا يقول يقول بالقطاع خيرا وكل خير يقول قبل وإن طالت الليالي فربما تكل الهرول وربما ليلة الصغار O ń dáàbí lè gbèsè ayé láyà yìí, ọkọ wa. Àtẹ̀mọ́ra aláìní o. Tọ́ọ̀bà látẹ̀mọ́ra àárín ìyànbọ̀ gbélé. Ẹ̀ ó ti rí nù. Ọmọ rẹ̀ gbà wúlò fọ́. Bàbá yìí ó ti lè máa Ah, àgbàdo lórí ìgò yẹn jẹ ojúlé rọjò kùkú làbà wọn ní àkọgbà ẹjẹ àná ṣe sùúrù sùúrù láwọn ní fúnra wa àwọn àfáà mi kọrin wọn ní àṣọbùrù mr woman yorùbá já àtẹ̀mọ́ra ni kọ́kọ́rọ́ téèyàn lè fọkàn tẹ̀. ọ̀bá yẹn lè yà kúrò. gbogbo oore àwọn èèyàn máa ń fẹ̀ nípa sùúrù. Fọ́sílú àárín tọ́ọ̀lá sí láyálé. Ó ní ọ̀sẹ̀ sùúrù, ọ̀sẹ̀ sùúrù, mo fi lè jẹ́ pé ọjọ́ yẹn jágùn lórí nǹkan tí ó ṣẹlẹ̀. Fọ̀rúkà máa amúkà nílẹ̀ àrùn. Ọ̀pọ̀ ọgbà ló lè já pé. sùúrù ni ó lèyìn ó ṣe lórí àwọn nǹkan. wọ́n ń gbà máa ní bá rí máa ń gbé láàyè àtàláyà kú. ọ̀rúbà máa ní làbí ṣìlá ọ̀pọ̀ nǹkan lọ́wọ́ èlé lè tẹ̀ nípa sùúrù. máa là ní èèyàn àti ní òní ọ́. ní ìwòlè ṣẹlẹ̀ tó o bá ṣe sùúrù ọlọ́run lè fi torí náà ayé àyè ayé àgbèsè ayé ni o a lọ ní sùúrù o bá bá ń ṣiṣẹ́ kan lọ ṣe sùúrù. àwọn ìṣẹ̀yẹ àgbà sọ kan ṣe sùúrù tó o bá ń òwò ọmọ ẹgbẹ́ ẹ̀fẹ́ náà ló rò pé ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ èrè àpèjúwe ní ìsìn láti oní ṣọ́ọ̀bù nìkan ọ̀ẹ̀fẹ̀ débẹ̀ ni wọ́n wá ní ẹ̀ta ó ṣe sùúrù ni àwọn tí wọ́n ń kọjá lọ wọn òkùnkùn máa fọ́n tarú ọjà hàn ìyẹn ní fẹ́ gbé ṣíṣe àánú ni wọ́n à ọjà ń béèrè wọ́n ọmọ ẹ ládùúgbò rẹ yìí ó ti kó mẹ ní ọjà ọ̀tà ládùúgbò yìí ó tún kó ọjọọ mi náà wàá fi lè ọjà ọ̀tà yìí ó ṣe sùúrù o àṣàbùrù ní. فربما أبكر اليهود وربما ليلى بالسبار مكلاي أتى يهود Lọ́mọ gbà fún wa. Àwọn àfáàgbàrá ní ṣe dìtẹ̀. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. Ẹ jọ̀ọ́ síra tuntun ká jáde ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. Àwọn àlùfáà wa àdìfà, àwọn àni kò gbọ́dọ̀ ń gbé náà jáde. ọnwa wá gbé ní èdè yorùbá kó lè bàjá sí pé yọ̀ọ̀ṣì àǹfààní fún gbogbo wa pátápátá lẹ́yìn tó bá dé lọ́wọ́. sáà mi sọ̀rọ̀ nípa nínú àwọn kí á ó nínú àwọn ní èdè yorùbá ó Ibi tí adó sínú ni a ti dó lónìí. Ṣùgbọ́n ohun tí ẹjẹ́ á lọ, ọmú lọ lé ní àtẹ̀mọ́ra. Ọlọ́run tẹ́ká látẹ̀mọ́ra o. lẹ́yìn ọ̀gbà lọ́kẹ̀ mẹ́ra gbàdúgbò ní ọ̀nà àwọn gbogbo ìgbà wa. àwọn ọlọ́run gan-an wọn pọ̀ jù táwọn èèyàn fi wọ́n ṣe. àwọn a wá jẹ́ ọmọlẹ́yìn àtẹ̀mẹ́ra tó dáa ọwọ́ ọmọ ìṣòro àwọn gbogbo èèyàn tí ó ṣe tí sí da ọlọ́run náà ni àlámọ̀ ní ọ̀ràn wa lọ́nà ìjà fún ìjọba a wà sọ pé a léde náà lọ́wọ́ ara rẹ̀ ọmọ ìlera